ẹjọ agboolé akíkàkà la lọ. irú àpẹẹrẹ burúkú it's local. kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀yin náà. Eh? bọ́lá ẹ má mú un. Yeah, so what do you want to be in future? I want to be like you. ṣe ni kò jẹ́ ká tètè mọ̀ bàtà máa gbókù lọ sílùú ẹ̀ ká lọ́ọ́ filẹ̀ bó láṣìírí. torí la olú làwọn eléyìí ṣe wá lẹ́rọ bọ́jọ́ yìí ẹrú la olú tẹ̀lé mi ẹ̀dùn tẹ̀lé mi. forty one days ò lè jáde rárá o. èmi arábìnrin iná ni mí o má jẹ́ ń gbẹpo torí tí n bá gbẹpo ìwà mi ó gòkè. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ní ní gbogbo ohun tí ń ràn tán lẹ pátá. kìkì làwọn kan wà bí ìbọn káàkiri. ìyá dẹ́ndé ìyàwó ẹ̀gbọ́n mi ni ọ̀rọ̀ mọ̀lẹ́bí wa ò sì kọ́. ẹ̀fọ́ ọmọ tí ò bá ti ní ìyá tó dáa tẹ́lẹ̀ ìyá oníyẹ lè jọ́ lójú bẹ̀rẹ̀ ó sí lásán la padà rì mọ́lẹ̀ lẹ́ǹkulé. adémídé hospital cold on your body. ẹ jára rẹ sí mi ó náà dọkùn mi. ọmọ bí ọ̀bẹ́rẹ̀ mi wò ni èmi àmọ̀ pé ajá bíi. àtọmọ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin wọn fi dùnú àti dùnú àtayọ̀ náà fi dó ìlú gẹ̀gẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ni. ẹ ẹ ẹ mọ tí ó ṣẹlẹ̀ ojúmọ́ ayọ̀ ti máa lónìí. bàbá bàbá bàbá ẹ ẹ bàbá èmi mọ ọmọ tí ń lé mi fúnra mi ẹ ẹ dákun ṣèṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rìn àjò bí má bẹ́ẹ̀ lọ rìn àjò kí n tiẹ̀ mẹ́. Ah, ah, ah. ní kí n tiẹ̀ ṣé nǹkan dèmi àti ẹ̀ pọ̀ nǹkan dèmi àti ẹ̀ pọ̀ ọ̀rẹ́ mi nù yín fi kú lẹ́yìn kì. Ah! tẹ bá fẹ́ wá lọ rìn àjò èmi ò bá sọ pé ẹ má gbọ̀nà àwo yaya ọ̀nà gbọ́nrin ni ẹ gbà torí pé ó ní gbogbo ibi tó ń bá ti bá yín báyìí wàhálà lọ wọn pa ó ní pàdé ńlá làwọn pa yín ah! bóun bá yín pàdé lórí ebè òun ó lù yín pa mo á wò pé ah, ẹ̀yin bẹ́ẹ̀ ṣe é ṣe wà yìí ẹ dá sẹ́mi bẹ́ẹ̀ bá ní ìlọ́ba yín máa ń wù mí ni kàkà kí n lọ jóbi àbí kẹ́ jóbi ah ní mọ́gbà hmm.

gbọgbọ ìlú èrò bí ìṣe ń lọ ìwúrẹ́ tilẹ̀kùn mọ́rí. ìwọ́jà lónìí ni wọ́n jà á yọ pé kúrọ́kútà rẹ tó lọ́wọ́ parí òde parí. ti wọ́gẹ́ sí mi. I need sí mi. tani jọ sí mi. mo máa gbọ́dọ̀. já mi ẹlẹ́yìn. bàbá mi ò bẹ̀rù bàbá mi ò bẹ̀rù bàbá mi ò bẹ̀rù iná jó lórí gbogbo wàhálà dé o omi tó bẹ́ẹ̀. gbogbo ń tó ṣe ọkọ̀ tó dé bí mo ti rí àwọn ọmọ rẹ tó rò pé wọ́n kú dálẹ̀ wọ́n sọ̀kú àlàyé ni wọ́n wù. ẹ ti rí gbogbo ẹ. bọ́mọ ẹlòmíín bá ń kúrò ọ̀run àrèmọ́bọ̀ àwọn ọmọ tó kó lọ sórí dé ni máa sàwọn ọ̀rọ̀ ìtẹ̀lé mi. àdáwáríjá. àdáwáríjá. ọ̀kàn wárí kọ̀. ọ̀kàn wárí kọ̀. ọ̀kàn lẹ̀kẹ́ irun. ọ̀kàn kan lẹ̀kẹ́ irun. òjò lóró náà mú. òjò lóró náà mú gi. òjò lóró tọ̀ múlẹ̀. òjò lóró tọ̀ múlẹ̀. ẹ dìde. ẹ dìde. ẹ dìde. ẹ dìde. ìbílẹ̀ mi èmi ni èmi mo pè ní o bẹ́ẹ̀ ni èmi àti jagunlabi ni o a pàdé ní bèbè odò agbómi gbóná kaná agbékọ́lẹ́gì kaná agbékọ́lẹ́gì jà kaná ìyá mi ó pa gbogbo àwọn ọmọ mi èmi náà pa gbogbo àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni mo wá jóye pé mo ní ìyá ń gbẹjọ́ torí ẹ̀ ló jẹ́ wá ìyá mi ẹgbẹ́ òdòdó tì mí. ojú ò lè tì ọ ojú ètì náà lẹ má sọ pọpọ ọmọ rẹ mọ láwọn ọmọ rẹ sùn ni kò tó bẹ́ẹ̀. wọ́n ti dìde lọ báyìí bẹ̀rù. ẹ káàbọ̀ ẹ kú bìrìbìrì ogun ogun wọn ni ọjà tẹ̀mí ojú òkè mi ìjàkúnlá bí lóde lẹ̀ yìí. ẹ ẹ alágbára rẹ kàn lébùrú kankan lásán ni kò sí tí ó sì ọya ìdìdí ńlẹ̀ ẹgbẹ́ lálẹ́ ẹ bá ní ẹkú yóò síwájú yín kú ọ̀rọ̀ bí ẹkú ìwáwò kú ẹ wo ẹ mọ tí ó kára yín ó lè balẹ̀ dáadáa kálàfíà ò lè kára yín etí ọ̀bọ̀ sẹ́yìn kùdú tí ó máa gbó yín etí ó tẹ̀lé mi ká tí ó máa gbó kára yín ó túbọ̀ wò kù sí ẹ tẹ̀lé mi. ọmọ agbájọ ọdún dàgbà ọdún dàgbà ọmọ ọmọ yọyọ dàgbà ọmọ dàgbà ọmọ dàgbà. kò lè pọ́ ọlọ́mọ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ ebi mọ̀ ń bẹ lẹ́yìn rẹ Olódùmarè náà sì ń bẹ lẹ́yìn rẹ àwọn ọmọ rí òkú wọn sùn ni ọyá máa wí tẹ̀lé mi. máa wí pé aṣáájú ọkọ abìrìnkè mọ́. aṣáájú ọkọ abìrìnkè mọ́. eégún ńlá abìrìn kankan. eégún ńlá abìrìn kankan. ó dífá fún Ọ̀rúnmìlà. a dífá fún Ọ̀rúnmìlà. nígbà tí ń lọ sílùú àwọn ọ̀tá. nígbà tí ń lọ sílùú àwọn ọ̀tá. ó lóun lọ rèé kọ́lé bẹ̀. ó lóun lọ rèé kọ́lé bẹ̀. òun ó sì kọjú ẹ̀ sọ́gangan àwọn ọ̀tá. òun ó sì kọjú ẹ̀ sọ́gangan àwọn ọ̀tá. wọ́n ní rọ́lọ́pọ̀ Ọ̀rúnmìlà wọ́n lọ́sọ̀ òní jí o gbé bẹ́ẹ̀ àgbá òní jí o gbé bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà ní rọ ni ó ní bó bá ṣe bí ìṣètò òun ni ó lóun ọkọ̀ léhun òun sì gbé bẹ́ẹ̀ bẹ̀ ó nítorí pé ibi tá a bá kọ́lé ẹyẹlé sí ibẹ̀ lẹyẹlé gbé ibi tí kán bá mọ ọ̀gán sí ibẹ̀ lọ́ba rẹ̀ wà. ibẹ̀ lọ́ba rẹ̀ wà. olórí jàǹkàn ní sọba àwọn ẹrù. olórí jàǹkàn ní sọba àwọn ẹrù. kẹ́kù ọ̀nà àdìyàn rẹ̀. kẹ́kù ọ̀nà àdìyàn rẹ̀. ibi wọ́n bá ní gbégbé ọmọ gbé ibẹ̀ ní gbé. ibi tí wọ́n bá ní gbégbé ọmọ gbé ibẹ̀ ní gbé. ibi wọ́n bá ní tẹ̀tì ọmọ tẹ̀. ibẹ̀ ní tẹ̀. ibi wọ́n bá ní kẹ́kùyọ̀ ọmọ gbé. ibẹ̀ ni ó gbé. tí ó ti ewu orí rẹ̀. burúkú ọyá máa sọ pé èrùgàlè èrùgàlè ọdún ewúrẹ́ bá bímọ tiẹ̀ ní dìde èrùgàlè ọjọ́ àgùntàn bá bí tiẹ̀ ní rìn ó yá dìde. ó yá máa lọ. ìyá mi ẹrù kalẹ̀ òkú lórí òró òró gangan là á fọ́sọ àwo mo ní tí bọ̀ tí olókùn lọ. <laughs> ikú ìpẹ̀tà lójú lọ ẹ dìde ọjọ́ ewúrẹ́ bá bí tiẹ̀ ní dìde ọjọ́ àgùntàn bá bí tiẹ̀ ní dìde ẹrù kalẹ̀ bẹ́ẹ̀ ni ó yá dìde. níbo níbo níbo tó bá lọ wọ́n bá lọ. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o. mo ti sọ fún mo ti sọ fún pé kúrọ́kúta tó lòun parí ò lè parí. àtúkọ̀kọ̀ tó lòun padà ò lè padà ẹ̀yọ́ mọ̀ ẹsẹ̀ rẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ lọ ẹ̀jẹ̀ dúdú lọ. kò túnra mú odò ń bá rere àràbà kò túnra mú odò ń bá rere máa foko mi dàlà ọjọ́ kan là ń kọ́. kò sí ń tà ṣèjú pé ẹ gba ilẹ̀ àbúrò rẹ̀ fún lọ ẹ gba fàbúrò rẹ̀ ẹ lé òun kúrò lórí ilẹ̀ náà. ẹ̀yin ìlú lẹ́gbọ́n yóò ọmọ ní pé bóyá ọ̀tún níyàn pálájẹ ló fi ń dọ́wọ́ wú ni bàbá wí yóò. olóyè ọ̀tún tó bá èyí tó wí òun làṣẹ gùn àbí bó ni lóde. ẹ kábíyèsí bàbá olóyè ṣé èsà ìmọ̀ fáwọn ọmọ ọ̀sìn ntẹ ẹ bá fún ìtàn lọ́rùn mo sì mọ̀rànjú kankan kan mọ́ tẹlómìn ni. ẹ bá yìí ti gbé ọjọ́ bá bọ̀. ọyọ kábíyèsí ọyọ kábíyèsí kábíyèsí kábíyèsí iná láti dàrú fa. awusa ni ma pẹ̀lú sùúrù awusa ni. Ah, kábíyèsí bàrà rẹ balẹ̀ ẹyẹ kawú ẹ̀ sí. báyìí láǹṣẹ́ lé wa ìwọ ní bòmí lóyọ̀dọ̀ tí wọ́n ń bí àfarabalẹ̀ wọ àfin ni tó ti yọ wọ ìsáré wọ àfin á sì ìdọ́balẹ̀ iwájú ọba ti adé ètò bí ẹ ti ṣe lọ́dọ̀ ti yín nù tó ti yọ. àwọn àbọ̀lélẹ̀ yọ. ẹ bá abẹ́ mi lórí. ọ̀tún àwọn àbọ̀lélẹ̀. jàǹbárí tí mọ̀mọ́ tó yí fún amọ̀ ní èèmọ̀ sẹ́yìn lóró mọ̀ ń pè é. èké ṣe èèyàn mọ́ tó yí. ẹgbẹ́ abẹ́ni lórí wo ti àkọ́kọ́ bẹ̀ lórí náà. ọ̀tún ọlọ́yẹ̀ mọ́ ní àrẹ̀ tí mo fẹ́ sọ fà. ọ̀tún wọ́n láyé àrọ́ ń bẹ tí mo fẹ́ sọ. kí ni kókó ti ń ṣe ọgàn báyìí ẹni tuntun tó sọ sọ pé bóyá kí wọ́n bẹ lórí náà kó tó sọ tí ó sọ àbí kọ́kọ́ sọ lórí. kọ́ má gbẹ lórí kọ́ má gbẹ lórí o torí tó bá gbẹ lórí a ti kú. o ò lè lè sọ̀rọ̀ mọ́ o ti tó lè wí o lórí òun wí o ó jẹ́ bá dùn lórí òun ò lè lè wí ọ̀rọ̀ mọ́. kábíyèsí máa ń lọ sí ọkọ ni. máa lakọ àyìn wa lọkọ máa rí òkúta lẹ́lọ́gọ́rin lélẹ̀ yìí jákúlábí àti àjànà àti dà lórí o kábíyèsí a ti dà lóru a ti dà lóru fa a dà lóru o la ṣe lórí wàhálà tó délẹ̀ yìí. àgà ẹ gbọ́. ẹbọ wo la rù ú. wọ́n ní ìlú tí máa ń tòrò wọ́n máa lébè ìdàgbà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àjànà òrò jagunlabi nígbà láàrin ìlú ìkẹfù orí adémikẹyẹ ní gbàgede. ẹjọ́ ò tó bá rí bẹ́ẹ̀ ẹ wo lórí ọ̀rọ̀ ọmọ làbákẹ́ mo fẹ́ ṣàlàyé fún yín o èmi àti rẹ̀ ti ríra ó sì lóun fẹ́ lu wáyé láti lọ sílùú àwọn kó lọ ṣàlàyé ìfẹ́ tó ń bẹ láàrin mi àtún sí bàbá rẹ̀ ẹ wo èyí lèmi náà wá rò bí ẹ sì pàkìtì mọ́lẹ̀ tẹ́tẹ̀lé mi lọ sọ́dọ̀ bàbá mi láti lọ ṣàlàyé fún wọn pé mo ti rí ọmọbìnrin tó wù mí tí mo fẹ́ fẹ́. fọkàn rẹ balẹ̀ ọtí rọmọ tó fẹ́. bẹ́ẹ̀ ni ìyá mi. ó tiẹ̀ wá pẹ́ gan náà àbí ìbá ṣe pé mò ń tẹ̀ mọ́ létí látijọ́ ẹ̀ pé kọ́ ọmọbìnrin wálé kọ́ ọmọbìnrin wálé ìwọ gangan fún ara rẹ o ò ṣetán àti mọ́bìnrin wálé. ìyá mi o. ìdí òlà wàá ṣe yìí dà ìwọ ló ti ti dàgbà yìí gbogbo orun ló kúrùn gbọ̀n rẹ̀ yìí wá wò mí wò ọmọ tó fẹ́ fẹ́ yìí ó ti yẹ̀ wò dáadáa ó ti wò wá rẹ̀ ó ti wò ṣe sí rẹ̀ torí lásìkò tá a wà yìí gbẹ̀yìn ó bá fẹ́yàwó lé ìyàwó ṣe sáré wọlé o kò ṣe sáré bóde o ọ ti wo wá rẹ wò o ti mọṣẹ́ tí ń ṣe. ìyá mi aṣọ òkè ní báyà rẹ ta. aṣọ òkè ní báyà rẹ ta hmm. àbí aṣọ tó kó wálé ń dò ní ìṣọwọ́ rẹ ló ti rà á ni. ìyá mi hmm? ó ní kó fún yín ni ó <laughs> eh, ń jọmọ ni. ó dáa ó dáa báwọn wá wo òkòkúlòkùn rè o bàbá ọmọ ló lọmọ o kò sí bá ti ṣe fẹ́ ṣèyàwó tí bàbá rẹ̀ àjànà tí ò ní gbọ́ èmi ọ tẹ̀lé rẹ àájọ débẹ̀ á lọ rèé bá bàbá rẹ á lọ ṣàlàyé fún un torí <clears throat> èmi ò nígbàṣe rẹ ṣe nígbà tí epo kú kò kú ń bẹ láyè ẹyin tó kọ̀ fà tí kálukú fi ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ oyè lédùà àbọ̀ ìgbádùn mi wọ́n tẹ̀lé rẹ njó làwà lọ ìyá mi òjò tó bá ti yégun yín báyìí ó ti yọ rẹ tèmi náà. rìn àjò mi lọ. bàbá ẹ mọ̀ kó àṣálẹ̀. àmọ́ ah, ibú alẹ̀ ń lọ tẹ́ ẹ di gbàdàgbọ̀n báyìí. bàbá ńbo ni ò ní dà ẹ mọ̀ páwọn alágbára méjì tán wà nù lù wọn ò já yí rójú ìjà ni lónìí ìjà ni lọ́la páwọn aráàlú láǹfààrà àgbà ẹ̀ wọ àwọn ìlú lẹ̀. bàbá bílẹ̀ yorùbá ṣe gbé wọn ò gboko bòmí lọ wọn ò lé mi lu bàbá mi lọ́hùn n ó máa gbin pákí lélébè n ó máa jẹ̀bẹ́pẹ. àmọ́ ìgbà tí ẹ digbá tẹ́ ẹ di àgbọ̀n báyìí ǹjẹ́ tí àwọn ará abúlé yòókù náà bá di bẹ́ẹ̀ ṣe dì í àwọn wo ló wà kù ẹ bá ṣe sùúrù. bàbá àkàndé lódùmarè lẹ́yìn ẹ̀yin lẹ́ni ń tẹ́ jẹ tẹ́lẹ̀ kó àwa ń lọ́nu. bẹ́ẹ̀ni. ìpàdé ìpàdé wa bí oyin o. ìpàdé wa ó kanisa ni ẹ jẹ́ ká ṣera wa lákan torí pé kò sẹ́ni tó lè gbọ́n títí títí tí kó tó mi ní kókó méjì aṣọ. bàbá mi bàbá mi bàbá mi. bàbá mi pa wọn náà fẹ́ nu lédìí ẹ̀ ọ̀lọ́dọ́rọ̀ lẹ̀ wọn náà ló tún wọlé lọ bí alẹ́ kàárọ̀ kan sọrí ẹ̀yin ọmọ òde ìsìn elédùn àlùmọ̀ tí mo dá ìlà ẹ mọ̀ yára lásán ni ẹ ya ògùn orí ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ ọkọ lòmú tẹ́gbẹ́ bá ń lòmú bíntín bá ọmọ mọ̀ pé ilé ẹ̀kọ́ onílé ọkọ jẹ́ fóbìnrin àmọ́ o nígbò tí lójú nǹkan ọ tó ti ní ilé wàásù ọ̀fẹ́ gba ilé ọkọ rẹ lọ kò lè wọ ilé ọkọ ọmọ náà lọmọ gbé báwọn èèyàn ọkọ rẹ bá ti ráyè ó ní wọn yọjú sí à lélà wá wà hmm, ṣe ọmọ ìlú àrò náà lọkọ rẹ. rárá bàbá mi ọmọ ìlú wáyà yìí. Ah, <laughs> ọmọ ṣèyí ọmọ wù mí lórí kò sí wọn mọ ètò ọsọnù tó ọsọnù ó sì ní sọnù láéláé ọmọ ìlú ìlọfẹ ah, mo láyọ̀ láti inú mi dùn gan <laughs> ó dòdò òkú mi ó dòdò òkú mi inú mi dùn ẹ̀yin ọmọ ilé wo lọ àwa afẹ́fẹ́ o. Omo rẹ yín náà bàbá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi pa àwọn ọ̀rẹ́ mi po. mo kọ́ rẹ̀ jù <laughs> nínú àwọn ọ̀rẹ́ mi hùn nínú kọjá ọmọ ajítẹ́rù lọ́ọ̀fẹ́ èyí hùn tí mo mọ tẹ̀rù fún tó lógún ẹrú tó lọ́gbọ́n àwọ̀fà yìí ṣèyí hùn ẹ ajẹ́ pé yọ̀jẹ̀ adébàmbọ̀ ni àbúrò ọba àlùwà. ara bàbá mi ọmọ àjànúrò rẹ yìí gẹ́gẹ́. kẹ́ì àjànúrò kí ló pé ọjà kí ló pé. àjànúrò ni. ọmọ àjànúrò ló fẹ́fẹ́ níbo lẹ ti pàdé níbo ni pàdé ọlọ́jà tá sí wí. àjànúrò ló ń pè lọ́rẹ́ mi ọ̀rẹ́ láàrin èmi àtàjà náà ọ̀rẹ́ àbọ̀tà ọ̀rẹ́ láàrin èmi àtàjà náà èrè kan ẹ̀rọ ọmọ yìí kájọ dúró kẹ́kọ̀ọ́ dúró káwá múlò ẹ̀kú lọ. ọ̀rọ̀ tí ò ní wọ̀ tí ò ní lè wọ̀ ọmọ àjànàkẹ́ ní nílé ni. ọ̀rẹ́ mi lẹ́yìn náà ní bàbá mi. ọ̀rẹ́ mi lẹ́mi làjà Oh, ọmọ ọmọ ọmọ ọmọ ìbí mi nú tọ. bàbá mi sọ. ọmọ ìbí mi nú tọ. ọmọ ìbí mi nú tọ. bàbá mi mú lọ. sórí ọmọ jẹ pé wọ́n bí ìyá rẹ̀ wọ́n bí nílé rẹ̀ wọ́n wá tọ́ bí ẹ ṣe ń tọ́ obìnrin wọ́n tọ́ bí ẹ ṣe ń tọ́ mọ́ kí n torí wà tó máa jànà fọ. ẹrùgàlẹ̀ ẹrùgàlẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ kò sọ. bàbá mi ẹ wọ́n mọ́ nífẹ̀ẹ́. bàbá wa bìjà. bàbá wa bìjà. lójì ẹ lọ́ra bàbá. ìkàtì ẹ kú òdòdìmọ́. ẹ kú àsìkò. adé o kábíyèsí ọba wa ní rán mi sí yín wọ́n ní wọ́n á gbábọ̀ pé lórí ọ̀rọ̀ tí àwọn rán mi sí yín sí ń dèlò tó tó gbòòrò ni a máa retí yín ní ìlú ọ̀dọ̀ wa. ọ̀rẹ́ wọ́n mi tí ọ̀rọ̀ àwọn jagunjagun olúwa ṣe ń dà lóru ni àjànà orò àti jagunlabí. bẹ́ẹ̀ mà ni ọ̀rọ̀ àjànà orò àti jagunlabí lóòótọ́ ni olóye ẹ kéwé o èmi ṣe bí ọtí mọ̀ pé ń dé ọlẹ́gọ̀ọ́jọ́ náà ni ẹ̀gọ́ lèmi ń dẹ́ ẹ̀ gbọ́ mi ọ̀rọ̀ àdànà oru àti jagunlabi ẹ wò mí àṣírí kan bẹ láàrin àwọn méjèèjì kò sẹ́ni ọ̀nà ètò àfẹlẹ́dùà. nínú gbogbo àbá méjèèjì tí ń bẹ lágbègbè a mọ̀ pé akẹ́kọ̀ọ́dú ni ọ̀kẹ́ mẹ́wàá sì ni àwa ti gbàgbọ́ pé kò sí nǹkan kan tí ń bọ̀ lókè tí ilé ọgbà níwájú yín. bí ẹ bá ní múlẹ̀ kan bẹ láàrin wọn àbáṣedí kan bẹ láàrin wọn. kò sí tójú òtí ìrírí ojú ti ró òka òjì ojú rágbádá dẹ ilé tí wọn bẹ̀rẹ̀ rẹ̀ lókè tí wọn parí sàlẹ̀ nìkan láti ìrírí ẹ wò èmi náà ti mọ ọjọ́ mi mo ti rìnrìn títí títí mo ti bá mi títí bá páàsì tán mo ti bá títí àròkó tó fi yọ ọbẹ̀ kí wàá là á pè àrírí táwọn apẹ́yìn àgbàlagbà lẹ́yìn a òótọ́ ni ẹ wò mí ṣe rí àdànà àti jagunlabi bí wọ́n bá ti gbèsè wọn dé èèwọ̀ wọn rèé o tẹ́ ẹ bá ti gbúròó wọn kálukú ọwọ́ ní ẹ̀ kó tilẹ̀kùn mọ́ rí èèwọ̀ wọn nù ẹ ń bá tilẹ̀kùn ẹ̀ mọ́ rí abilu kan ò ní í afẹnibà sojú mi tó ló kú o tẹ́ ẹ bá ti sojú mi tó wọ́n mọ̀ ṣe tiẹ̀ ẹ mọ̀ ṣe tì í ni. ẹ jẹ́ fi yẹn lè kẹ́ ọrụ máa wò ó rán. tẹ́ àti sọ ni pé ẹ bá wa sísì. olóyè máa gbọ́ mi dákun mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ ṣé kìí ṣe pé ẹ lọ ọ̀dọ̀ babaláwo kan ó pé ká ẹ lọ rè fi ronú pé mi wá ẹ tóbi jù bá ń lọ lọ wa ìlú wákàyè kójú bá ń lọ ni ibi ìgbẹ́ wa. ọba kan bẹ́ẹ̀ lù o ti gbé mi ọ pé kí ni jẹ ló kọ. bó ni jẹ. ó pé mọ́tàn mi òun mọ́tàn mi èyí tí tọ́ba fi ń jẹ mọ́tàn mi ẹ béèrè torí kò tán lára wọn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bí a bá ti gbèsè wọn dé. ẹ yo ẹ ti kọ́dà ń ṣe kankan lọ́wọ́ ní àgbàlá ni olóyè ẹ máa kìlọ̀ láàfin. ẹ ṣe ń wọ̀. ajẹ́ náà ayé lọ́ọ́ jẹ́kú ayé nìran bàbá ńlá bàbá rẹ̀ jẹ. yóò dá ọmọdé ọtẹ ọ̀hún ní tẹ́ǹtì. àṣẹ báyìí. <laughs> olúwa mi o. o. yàrá o. yàrá o. yàrá o. àtijọ́ àtijọ́. àkùjọ mẹ́ta. wọ́n gba jókòó. bó o ní. ẹyẹ ọ̀sán fẹ́ yẹ kókó gbọ́. ẹyẹ ò lè sọ gbogbo tọmọ dánwò náà rèé tí etí mi sì lù wá àmẹ́mi ò bínú o. bá a jókòó bẹ̀rẹ̀ sálábíà èkó ní í sọ ara pápá ńlá bẹ́tù ibi gidagida ní ṣe ọmọ lọ tí ò wá sí. ó sí o mo fẹ́ rí ọ mo ṣe wá o torí èmi náà mọ̀ kó tó ṣùgbọ́n mẹ́ta tó ti wá kò sì mọ̀ báwọn sọ yí bí ọmọ rẹ rí bá ń jókòó nígbà tó ti wà lọ́dọ̀ rẹ èmi lọ wà lọ́dọ̀ o. Hmm, hmm, hmm. àfi mo ti gbọ́ ṣé bá ń kókó ni pé mo fẹ́ rí ẹ mo ṣe wá o ọ̀rọ̀ sì wà bàbá ṣe wá sọ àbí ká wọlé. ẹ̀yin madé ẹ yẹra mi ẹ yẹra mi. lóòwò wọ́n fẹ́ o. ẹ ẹ jẹ́ mi báwo lè o kókó tó gbé mi dé sí mi wípé máa ń jókòó lọ sọ pé ní òṣìṣẹ́ tó ń gbé ìyàwó òṣìṣẹ́ tó ń gbé ìyàwó èmi tọ̀ èmi gbọ́ ni o n ò tí ì gbà o dúró ní kọgùn kọgùn àkọ́rápá ló kọgùn sọ̀rọ̀ kò sí ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá n kò sì ṣì ń bẹ láyé tó èkó kò ní gbà ṣe ìrẹ́ ṣe. ẹyọ dà fún ipò ní í ṣe wọn náà àti kí ọmọ oníkọ ọ̀dájú ọ̀dájú rèé kò sì mẹ́ni ọ̀wọ̀ ẹ ẹ bàbá jókòó ṣé bó ṣe rí ni ìyá rẹ sọ. bẹ́ẹ̀ bàbá mi bàbá mi ẹ̀rù bàbá mi mo ti rí gbogbo tọ́lọ̀ ń yọ níyà mi bẹ́ẹ̀ sì ni mo ti ráyànfẹ́ mi mo ti rẹ́ni gẹ́gẹ́ bí ọ̀kan mi bàbá mi. Banjoko ọmọ ìlú mo wá ní aya òun o sọmọ bíi tẹ́ ń gbé lọ ni àbọ̀mọ́bù. Ah, rárá bàbá mi o ẹ wo ọmọ ìlú wa níbi bí. Ah! ọ̀kàrè ọ̀kàrè tó sọnù tó sọnù ọmọ ìlú wa ní wọ́n sì mọ̀ pé yẹn pàtàkì bàbá rẹ̀ eh, eh, eh, kí wàá ló kọ rẹ o. bàbá mi làbákẹ́ lórúkọ arábìnrin náà ẹ wo ọmọ rẹ yín àjànà sí padà. no ọ̀fẹ́ o. ọmọ rẹ ta ni ọmọ ọ̀tá mi ni ọmọ jagunlabi ẹni tí ẹ fẹ́ rí mi èmi náà sì fẹ́ rí wọ́n òdi fìlà ní kò padà ẹnìkéde òde bẹ́ẹ̀ ni. baálé mi ẹ dákun bọ́rọ̀ bá rí báyìí ẹ jẹ́ àfẹ́gun òtòlò kájọ fi tó lóòótọ́ mo mọ̀ pé ìjà ń bẹ láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín ìjà tí sì ń bẹ láàrin ẹ̀yin àtọ̀rẹ́ yín bọ́ bá pẹ́ bọ́ bá yá ẹ sá parí ìjà náà ni ìdè bá ní ká yẹrí pọnpọnpọn nísìmọ ń kọ lọ́rọ̀ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí nígbà ọ̀rọ̀ gbéyàwó bá pa àwọn méjèèjì pọ̀ gbogbo ìjà tí ń ìjà ọ̀tán. ẹ padà padà má sọ bẹ́ẹ̀ mọ́ láàrin tani tani ìjà tani ọ̀tán jagunlabi tó fẹ́ pa èmi tẹ́mi náà fẹ́ pa ẹnìkan ní ọ̀rẹ́ yí ara wọn. jésù kankan fún ọ ọtí ìríyàwó bọ́ ọba wa ní ọtí ìríyàwó tó fẹ́ èmi ò wá sọ fún ọ pé torí bẹ́ẹ̀ bá jagunlabi èmi ọ̀pá ni èmi sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ àtẹkìtì ẹ̀fọ́ wà ṣòro. tó lọ́yọ̀ ọdún òun ò relé mọ́ ọmọ ẹdún burú bá bọ́ bá ọmọ ẹ̀rẹ́ kan ṣoṣo ni mo pè lókun rólé gbèrè ló jẹ́ mi lójú ọ̀nà ẹjọ́ rò yọ tán bẹ́ẹ̀ ẹjọ́ ẹjẹ́ mọ́jà dá àárín àwọn ọmọ méjèèjì irú. táwa ṣe báyìí mo sì ní fún ọgbọ́n onígbò tí lọ́ọ̀yẹ̀ fún ní bàbá mi àtàrí àjànàkú àtàrí àjànàkú kìí ṣẹlù ọmọdé ọ̀rẹ́ mi òun mọ padà ń ràn yín mi ò bí lèmi náà ní ti ń wò lọ́ọ̀kan. ọ ọ̀rẹ́ mi kí simọ́ dì sí kòkò bẹ́ẹ̀ kọ́. àbí yorùbá máa ń sọ bẹ́ẹ̀ ẹ̀yìn tí ẹ̀dùn náà tó mọ̀ yìí ẹ̀yìn dákun ẹ̀yìn ọmọ ẹ̀gbọ́n rẹ tó lórí lórí láti jẹ kò ní sọ̀rọ̀ kúrò rẹ̀ abẹ́ ẹ̀fẹ́ sọ fún ayé ẹ̀ sì kú òun ra. èmi ọmọ tí ìgbúrò kankan mo gbọ́ pa mo gbọ́ po látijọ́ yìí mo sáà mọ̀ pé wà lálàáfíà àwa náà sì wà lálàáfíà yín. Hmm, àbí ọ̀dọ̀ náà mọ̀ fi sọ rẹ̀ sọ gbogbo wa ìdákùnbò wa ni ẹ̀gbọ́n rẹ̀ ìyàtọ̀ rẹ̀ rẹ̀ tí wọn ò jogún mínú ìlú wọn. ẹ ọ rí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi òun kọ́lédù àṣàánú wa ni hmm. mo ti sa gbogbo ipá mi kódà mo fi ọmú bẹ́ẹ̀ mo fẹ́ lédù àbẹ́ pé kán ṣe sùúrù láàrin ara wọn hmm. àmọ́ ó mọ̀ wọn àwọn méjèèjì nǹkan jọ dàpọ̀ ó sì yé elédùà ṣé báwa sàǹbẹ́nù ìlú tíá àwa rìn lálàáfíà hmm. à ń kò sí wàhálà ọ̀rẹ́ mi. ìdún ọ̀rẹ́ mi máa yẹ lọ iṣẹ́ bẹ́ẹ̀ sì wàá máa wòran mi ẹbí yín ni. Ah, ah, kí wàá ní ká ṣe elédùà ọ̀bọ̀n yanjú rẹ̀ ọ̀rẹ́ mi bó bá dọ̀rùn. ó dáa o bá ń kàn ọmọ rẹ o. abẹ́lẹ́ bọjà bí ọ̀sẹ̀ bọ́ lé ẹ kú déédéé wòye kábíyèsí lọ́rùn mi wá wọ́n ní kí n sọ pé kọ́ ọgbà ó fojú kàn án. ẹ wíire o hmm, àmọ́ ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni àìbóńsẹ́rìn ẹ mọ̀ nsọ láàfin màá bá yín. jagunlabi ah, ipò rẹ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àìbóńsẹ́rìn bí o ń ṣe ẹrú tiwa kọ̀ sọ mọ̀ pé àwọn ọmọ kéékèèké pọ̀ tí a lè ran ṣùgbọ́n wọ́n wò pé ó lè jẹ́ bí àbùkù ní a ní kémi ọ̀tún oyè àgbàdo yìí kí wọ́n wá lọ́ọ́ pé ọ̀ àwọn àlejò ń bẹ tí wọ́n dá dúró dé ọ̀ pé wọ́n ní bí wọn ò bá rí ọ̀rọ̀ ọ̀hún ò ṣeé sọ wá lọ jẹ ọba. ẹyin bàbá ọ̀tún ǹjẹ́ mo ti mọ yọwọ́ kó ń bẹ̀ tí mi wá da yín ló ta ẹ jẹ́ ǹsẹ̀ tí mo sì tan. àìbó ń sẹ́rìn wọ́n bá yín láàfin. jagunlabi kábíyèsí olúwa mi yọ̀dà fún kábíyèsí ọ̀tọ̀ tí mo rán sí ọmọ. wọn dáàfin ni. kì dáàfin wọ́n ti kó lé ọ̀dọ̀ mi o. bó wà ní wọ́n ṣe aṣáájú ọ̀tọ̀ dé. Ah, ah, ẹ mọ gbọ́ bàbá olóye bẹ́mi ṣe dé yìí kò ṣe túwò ẹ mọ̀ túwò ẹ mọ̀ túwò. Eh, kábíyèsí olúwa hmm? èmi ò mọ̀ pé nítorí ọ̀rọ̀ kẹne burúkú ilẹ̀ ṣe pè mí ah. èmi rò pé ogún sẹ́yọ lóde ibì kan lẹ́fẹ́ kí n lọ dígun ni eh, eh, kábíyèsí o. tógun bá tó wá sẹ́yọ ńkọ́ ogun òtòkèrè wá jà mí má nínú ìlú yìí ogun abẹ́lé lókùn ń jà mí.

níwọ̀n tó jẹ́ pé tí mo bá ju ọ tí máa ju ọ báyìí ọ̀kadò lọ sọ fún mi pé e, tó bá jẹ́ pé ìwọ ìwọ mọ̀ pé èmi ni wọ́n pè ọ̀bọ̀ wá bá bákan ló ṣe ṣe ìwọ ìwọ lébi tẹ́lẹ̀ tí mo ìwọ tó yẹ pé mo mọ kú tó pa ọ́ mo bò mọ́ fún ọ. ṣé iwájú kábíyèsí náà lẹ́ẹ̀tì máa wá gba ọ̀rọ̀ bí à ń gbàgbé ọtí lẹ́ẹ̀tì máa kí mọ́ra yín ṣé ẹ gbàgbé pé ibi erin méjì bá ti jà àwọn kókó bẹ̀ ní ọ̀fàràgbà ni ṣé kókó bẹ̀ tí wàá fara gbá báyìí ìjà tí wọ́n jà léyìí tó lọ yìí èèyàn mọ́kànlá ló fara kásá. ẹlẹ́dàá tí wọ́n lọ́gbàbọ̀dé. kábíyèsí etí wá ń wí yìí o ọmọ ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọmọ ẹ̀gbọ́n rẹ ni mẹ́ta ni lẹ́yìn ìkùlé lèmi gbọ́kàn dédé gbọ́ rọ́ọ̀rọ́ ìyá lóde òmù gbọ́ngbọ́ òde báyìí òkú mẹ́ta náà tẹ́lẹ̀ mo níjàngbọ́n. àní wọn ò ló ń kà ah, wọn ò ló ń kà. ọ ẹ wá gbọ́ jagunlabi ajana wọn ò nígbà kẹ́ bá mi jẹ́ máa lórí torí kò bàjẹ́ lórí àpèrè bàbá mi kò sì ní bàjẹ́ lórí mi tábà wà náà rè tọwọ́ ọmọ yín bọ̀ aṣọ ní tẹ̀ wọ́n ní ìdí akọ́sùn kó wà yẹ pé ìdìbò alẹ́ ti bá. ẹ̀rí kan báwọn èèyàn alágbára méjèèjì kẹ́ ẹ lọ́ọ́ pààrọ̀ ọ̀dọ̀fínú yín kẹ́ ẹ fi sùúrù kọ̀rọ̀ tí ń bẹ́ lẹ̀ yìí ogun ìmọ̀ ń lé pọ̀. sórí ìwọ ah. sọ ọmọ ṣe wò ọmọ ṣe wò kí ló dẹ̀ wò ọmọ ṣe o kí ló dé wò. sori tó bá sùn tó bá lálà eh. bóyá ogun lé olójú oorun eh. èmi yìí ni. tó o bá sùn tó o lálà tó o rí ìgùnlù kó ti ń lọ ẹ̀mí. ìwọ bẹ́ẹ̀ni ìwọ eh. bẹ́ẹ̀ni. ajá náà ajá náà. ọ̀gá máa ń pẹ́sẹ̀ nìkan ọ̀gá ọ̀gá ní sẹ́wù. Ah. ó ń pẹ́sẹ̀ nìkan ọ̀gá ọ̀gá ní sẹ́wù. ó ti ṣáájú mi débi ó ti dà ìsàsílù o ìsàsílù o ìsàsílù o. olùwà mi ní ẹbí ẹ bàbá sọmọ ló kọ káwo ilé rẹ ká tó sọmọ ló kọ ni o èèyàn tó bímọ tó sọmọ lájà náà oru ìmọ̀ ọjà ẹni ó sọmọ níjà gúnlábí. àgbà akínkún kọ́ ọ̀rá wo tó wà lẹ́mú. ẹ wo ẹ wo èyí tó èyí tó kẹ̀ kọ́ ọ̀hún abẹ́ mọ̀ pé bá a bá kọ́lẹ̀ tá a bá fa kúrò tá a bá dìde náà tọ́wọ́ ọ̀tá pọ̀ mọ́ àlá ńlá nù bá a bá sì lálàá ńlá ẹni ńlá láàárọ̀ fún ẹbọ ńlá ńlá ni wọ́n fi kóró ìjà àwọn méjèèjì kò ní so nǹkan rẹ̀ lẹ́yìn o. ìyá mi kí ló dé síbẹ̀ yìí lẹni pé lẹ́yìn mi kò sálágbára kankan lóde lè kí ló dé tèmi àti Jagunlabi wá ń gbé pẹ́rẹ́gì ìjà kaná látijọ́ ó yẹ kí n ti rẹ́yìn rẹ̀ èmi ló tí wọ́n fi rẹ́yìn rẹ̀ yá mi ó fẹ́ tojú sú mi o. lóòótọ́ èmi ni mo sọ fún ọ pé wọ́n ló lékè rẹ̀ mo lójú oró ní lékè omi ó di dandan kó o lékè rẹ̀ mo sọ fún ọmọ lọ́sí bàtà ní lẹ́kì odò dandan ni kọ́ rẹ́yìn rẹ̀ àmọ́ ńgbà tí mo ṣèwádìí mi dáwọn àyè kan mo ráwọn àrídájú kan oná òsùn báwo ò ṣe sùn lónà òsùn oná ń sún báwa ṣe ń wá agbára tá à ń ṣe lọ́tún lónà ń ṣe tiẹ̀ lọ́sì nítorí orí bẹ́ẹ̀ nu sórírújọ́ tí mo mú ọ lọ sínú oòrùn tí mo lọ rèé ró ọ lágbára ọjọ́ ọ̀hún gangan ni wọ́n mò náà lọ́nu ná tí wọ́n lọ́ọ́ ró lágbára tó o sì mọ̀ pé òrùn àti iná kólekóle làwọn méjèèjì bó ṣe rí gẹ́lẹ́nu tó bá jẹ́ pé jọ náà tó bá jẹ́ pé a bá mọ̀ pé agbára iná ni wọ́n rò òun agbára omi lèmi ìbárò ọ̀ toró mi ní ìporó iná ní ìporó ọ̀gbẹ́lẹ̀ bó ti rí nu àmọ́ dé ọba ni lọ bọ́ bá pawọ́ kan àgán yóò fi rọgbà kí wọ́ lọ́ọ̀rẹ́yìn rẹ̀. ẹ ṣe wíta mi ọkàn mi wá balẹ̀ báyìí wọ́n sì mọ rí yín bá jagunlabi yọ gbà. ó ti gbàgbé ni pé ọjọ́ di ọrọ̀ àtọ́jú fojú kojú ọjọ́ náà lẹ́wà ojú bàjẹ́. mo fẹ́ sáré ránṣẹ́ kan ni mo fẹ́ ràn sájùlé ọ̀run bẹ́ẹ̀ ni ọkọ ọ̀run rẹ dúró dè ọ́ mo fẹ́ kàn lọ ìdè fún jẹ lọ́wọ́ ẹ̀ bọ́lá. kò mọ làbákẹ́. ikú lolóko bí pàkúté lolóko. làbákẹ́. lójú olóko. lóko lóko yé lóko bàbá lóko olúwa mi o kíni. mo ṣẹlẹ̀ ìdààmú bàbá làbákẹ́ ni. àní kíni. àdájọ́ gbèrò ọ̀nà. kíni kíni pàlásà nù báyìí o yé mi. làbákẹ́ ti kú. làbákẹ́ wọ̀ baba ojúbọlú wa mi baba kẹ tẹmí ti kú wọn ṣe kiri ti kú baba kẹ tẹmí ti kú ni o ti lọ ni baba kẹ ṣe kiri níbọ ẹ sọ bẹ́ẹ̀ níbọ ìbí lọ́dọ̀ bọ ọdọ bẹ́ẹ̀ baba ibi ni labakẹ wa ibi ni labakẹ ni labakẹ ni labakẹ ni labakẹ labakẹ. fàáké. ìyá ah ó yé mi ó yé mi ó yé mi ó yé mi igi ò ní dá lóko kó para ní láíláí ajá oníjì kó wá pèrò ọ̀nà ikú ọmọ yìí èso ni o torí tó bá dọ̀la yóò tó kọ̀la èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹnu ẹnu lẹsẹ̀ fi kékeré ojú ọ̀nà ẹnu ẹnu ẹnu ẹnu ni ẹnu ẹnu ni eléyìí ó ti dàdán ó ti dàdán yóò padà ìfọ̀n àgbẹ̀ nígbàgbé dìde ìfọ̀n àgbẹ̀ nígbàgbé dìde ẹrú gale ẹ mọ̀ pé kó dìde kó dìde kó dìde ẹrú gale kó dìde kó dìde kó dìde ẹrú gale kó dìde kó dìde ẹrú gale. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olúwa mi bá báwọ bá báwọ dókítà ọlọ́rọ̀ kékeré làwákẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kò sí kú lójú rẹ kàkà tó rí kú kí mà lọ. kánnàkánnà nà mí ẹ̀ga o ìjà ń bọ̀ ìjà ò tí ì dé ẹ sì rí mi bọ̀. bàbá mi o bàbá mi o bàbá mi o. bàbá sọ̀dọ̀ pẹ̀ kí ni mo kó bàrà ni mo yà olúwa rẹ̀ níbi tí ó yà sí mi èmi mo sọ fún ọ mo ní kó tú kan lẹ́yìn ọmọ mi mo ní tọ́ọ̀bá jáwọ́ ń bẹ̀ ọjà sẹ̀ tọ́ọ̀bá jáwọ́ ń bẹ̀ bọ́ lọ́jà sẹ̀ ẹ máa sá lọ báyìí máa sá lọ báyìí ah. ò ní wáyé jọ́ mi mọ́ bàbá mi o ò ní wá tijọ́ mi mọ́ bàbá mi o eh. ò ní yé ah. kò sí babaláwo tó lè wò adó olóbìdó lélẹ̀ ìdó olóbìdó Take me away. Take me to where now? I am your auction. You're chasing me away. I'm not your sister. He said all that to my baby girl. But she's so gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló You're overworking yourself. Báwo ló ṣe ṣe? Sherry, rí nǹkan tó máa ń ṣe àwọn èèyàn? tó fi máa ń wọ depression òun làwọn personal issues tó máa rò pé àwọn lè handle madam you can confide in me. see you're here. Okay, okay, okay. So, what do you want me to do? I want us to deal with her. Actually, explain for me. Ọkùnrin àti obìnrin ma fẹ́ mi. Ọkọ àwa gbé èkúrò, àwa máa kó jẹ. Bí ìṣèkúrú méjì ló wà o, ìkan èkúrú ẹ̀ ń funfun, ìkan òkú méjèèjì èkuru ni. níbo ló ti gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn. you're chasing me because of this woman. can you leave please leave leave go away go. ayọ̀ kò kí ọjà. tára gba òṣìkà ṣé mi ló ń bá wí. ebi ń pa ẹ tó wà lọ́wọ́ yìí ṣé kì í ṣe oúnjẹ ni àbá ń sọ pé kì í yóyàn. kí ni àǹfààní ètò kọjá lórí àpáta tí kò ní pa. if you don't finish my job by month end i'm gonna sue you. i've made a terrible mistake. ó pààyàn. I'm sorry. kí n bá ṣàmì bẹ́ẹ̀ lójú yín. tójú mi kọ́ ẹ bá ń gbọ́ mo ti wọnú ẹ̀ mi lọ. gbogbo ibi tó bá dúró lára yín láàmú àfi kíní ìkan ẹ wàá kọjú sókè. àwọn ẹgbẹ́ ti dìde wọ́tiwẹ̀ wọ́ti lọ́bi iṣẹ́ ó sì dùbúlẹ̀ òṣì síbẹ̀ òun náà ń sùn. dídá fún mi kọ́ lọ́lọ́ṣọ́ fún mi jàre. báwo ni ìyàwó mi gan ṣe rí mi sí tí n bá dún ṣó gbọ́dọ̀ sọ̀rọ̀ ni ló ń pè mí sọ̀rọ̀. wí ilé kẹsàn-án fi. baálé ni baálọ́la tó jìyàn ọba fọ́ ó máa wo bàbá ẹni o kàkà kíkún lè pa mí màá ya kúrò ní ẹ̀. ṣojú oúnjẹ ni. what do you mean ṣoúnjẹ ni ọjọ́ wo ló ṣe fún last. wọ́n bọ́ sínú bathroom ọṣẹ wà ń bẹ omi wà ń bẹ satisfy yourself. èmi. yes. kémi ṣe sopi. ẹ kí n gbọ́ sọ̀rọ̀ òótọ́ ọkùnrin lára yín máa bá yín sọ ṣe mọ̀ pé ó ní problem torí ó ṣe inú mu ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu inú ẹ̀ ń dùn. Just want to know who this dog is. Mm. It's not every home that is hundred percent perfect. Gbogbo wọn daṣọ bó tí wọ́n ní. Tíyàwó ẹ bá ti lo oògùn fún ẹ tó ti báyé ìwọ jẹ, ṣé oògùn yẹn mímí náà ni? Ìyàwó mi ni mo fẹ́ rí. So ìwọ níyàwó kúnlé. Yeah! gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá kò sí kankan nu wọn tó lè gba kọ́ńkọ́tà kí àwọn mi fi ń lọ mi nílé. Ah, kí ló sọ. olùwàlú ìlú bá nílé olùyẹ̀wò ọ̀rí bá jókòó àgbà ló bílẹ̀ abiyamọkọ onígbẹ́kọ̀ ọmọ rẹ̀ kọ́ mẹ́ta ti wẹ̀rẹ̀ ó yá dìde ọ̀rùgàlẹ̀ dìde májọkọ̀ dìde. ọmọ tèmi ò ní bá wọn púpọ̀ wọ bẹ́ẹ̀ ni ẹ̀yin mọ́dé ẹ wo ẹ mú lọ ságbàlá àgbo tó wà ń bẹ̀ kẹ́ lọ fún mi. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu wọ́n jẹ́ oyè ọ̀pẹ bí ní bá kárin ọ̀tẹ̀ fún kan. bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ẹja tún mo lè wọlé ẹja bàbá àlọ́ nítorí ọlọ́run tún mi dẹ́kun ṣètò ẹ bá wo bàbá a ní lọ lójú ọ̀nà ló bá ṣubú ọbẹ̀ dàkún àlọ́ jọ̀kún. àlọ́ àlọ́ ah, àlọ́. Alao. Alao. Alao. Ah ah ah. Alao. Baba. Baba. Abilu lọ́kọ́ ló màjèṣe yìí. Abilu. Èmi ní jẹ́ bẹ́ẹ̀. Kìnìún jẹ́ bẹ́ẹ̀. Màjèṣe yìí ti gbé kùrù Ah. Ó ti kú ọ. Iná ọ̀rọ̀. Ah! Alao. Olùkẹ́ ẹ̀pọ̀ olùkẹ́ rẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ bá mi ti. Alao dẹ́kun ṣàánú mi. Bọ́bá ìjọba ẹ̀ bá ti. Bọ́bá ẹ̀ bá ti ẹ̀ dẹ́kun. Bọ́bá ẹ̀ ṣàánú mi ẹ ṣàánú ká pa ojú kan ẹ̀yìn ní mi bàbá onìkan náà ní lọ́wọ́ mi bàbá ẹ dẹ́kun. sọ́ọ̀nù gbọ́ mi ó sì ta àlè ṣe sí mọ́. Bàbá mi, ọmọ mi òkúdọ̀ ọmọ mi òkúdọ̀ kó àlọ́ dìde, àlọ́ dìde ń tọ́jú ọlọ́wà lọ dìde. Thank you. ẹ̀yin ọ̀dọ́ o ẹ wo ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gẹ́gẹ́ bá a ṣe sọ́nù pàdé wa àìfẹsọ kébò sí láìfẹsọ jó o ọ̀rọ̀ tó wà lẹ́yìn yóò ti fàjà o bẹ́ẹ̀ ni ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. kábíyèsí o. babolóye babolóye ẹ làlúbarí kan ọmọ jẹmi yóò kú ṣé o ṣé o. kò sí nǹkan kan babolóye kábíyèsí la fẹ́ bá ní gbóná ẹ fẹ́ bọ́ bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni bàbá kábíyèsí ni ìpèjáde fún wa. ẹ tètè wá ẹni lè rí wọn lónìí wọ́n wà ní aganjú pẹ̀lú àwọn babaláwo bí gbogbo rògbòdìyàn ti ń lọ lọ́tún ti ń lọ lọ́sì iná ni wọ́n ní wọn ó dífá sí ètùtù àti gbogbo ohun tá a lè ṣe tí ìlú ètùbà tí ètùsẹ torí náà ẹ ní lè rí wọn lónìí. bàbá olóyè ẹ pé kábíyèsí kan bọ́ta sáwọn ọ̀dọ́. irú ọba wo ló pè ọba gidi la tá a jókòó tì í ìyẹn ṣàdálẹ̀ kì í ẹranko bẹ́ẹ̀ kó rẹ àà kì í ṣe baálẹ̀ lẹ wá bà ilé ọba lẹ wá yìí èmi gan-an tí mo jẹ́ ìjòyè ọba ẹ gbọ́dọ̀ mú mi ṣẹ́kún bẹ́ẹ̀ kí n sì kú fẹ́yìn àà ìran ìran ìran alẹ́ ẹ̀ní lè rí bàbá bá sọ̀rọ̀ lónìí. ẹ bàbá olóye wọn nílùú tí bá ń dàrú gùdùgùdù àìmọ̀ wá wọ àwọn àgbàlagbà abẹ ni wọ́n sì ní èyí ò tó fò èyí ò tó fò fìlà ọ̀dọ́ wọn náà ló kù pẹ́ kì í sáwọn alájú wálẹ̀ àmọ́ òwòrán kẹ́pọ̀ tánù ìlú ni kò ní ṣeé ṣe. àmọ̀ ah. ṣe o tó kò burú wọ́n ní ọmọ tó bá fẹ́ lọ sin ẹ̀gbọ́n rẹ̀ ní hòhò kó gbìyànjú mábúrò rẹ̀ lọ torí ìjọ tí bá kan rú wọn iye èdè àìlójútì ló bóde lẹ́nu wọ olórí ọ̀dọ́ ah, bí kò tó àṣedànù ẹ̀dá ọ̀bá tí kún ẹ̀dá ìgbọ́n ńlọ́fà wíwá tẹ̀ wá bọ́ báyìí o tí ẹ bá wá dàrú lọ́tún dàrú lọ́sì ọ̀dọ́ náà lọ́ọ́ yá fi kojú ogun ọ wá kọ́ obìnrin lẹ́yìn ọ̀ ń bọ̀ àhàlẹ̀ láàfin èèfà yìí bá tọ́jú àgbààgbà jẹ́ àìmọ̀ wàá wù ọ́ ní sọ́yìí owó bẹ́ẹ̀ ni ebá gbà ń bẹ léyìn náà àbí gbogbo àgbà léyìn ló ti kú tán. bàbá sùúrù ti ń sún wa o tí sùúrù bá pọ̀ lápọ̀jù á mọ̀ sọ ní dàgọ̀ ikú ń pa kúkúrú ń pa gúgùn lójoojúmọ́ lórí ọ̀dọ́ ṣe rí pọ̀rọ̀ tí mo sọ nù pàdé jánà tó bá jẹ́ pé bí àwa ọ̀dọ́ gbogbo wa la tán tilétilé ta wá sàfin ẹ ní mo bá a sọ ká ṣe sùúrù àá lè ṣe sùúrù mọ́ bàbá ó ti sún wa. ikú ìpa ọmọ kò sí pẹ̀tà lójú ọ̀run èyí ní ẹ gbìyànjú tó ti ẹ bá gbọ́ ee tó jẹ mógun ẹ sá àkùkọ tí wọ́n àṣà yìí gbé ẹ má dìjú ẹ má dojú kọ kú gbogbo ti ẹ kan ń bẹ tó yẹ àyàn tí ó kojú ìjà ogun bọ̀ wá jẹ́ pé ojú ìjà mọ́ ọba lẹ̀ ń bọ̀ halẹ̀ mọ́ àmọ́ síbẹ̀ náà bọ́ bá dìbò yí ọ̀tún la ẹ wá bá bàbá sọ̀rọ̀. ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ gbọ́ nǹkan tí bàbá sọ wọ́n ní a máa lọ pé wọ́n máa wá nǹkan ṣe sí wọ́n sì ní ká fún wọn ní fún wọn gbà àsìkò díẹ̀ tán ní ká fún wọn tá a bá ti fún wọn tí wọn ò bá ti rí nǹkan ṣe sí bàbá olóyè àwa ti ná bọ àfin ni o àwa máa ti ná bọ ilé sí ilé ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ àwa sọ ogun náà di ogun gbogbo aráàlú. ẹgbẹ́ jẹ́ ẹgbẹ́ bàbá yìí ni ẹ ti bẹ̀rẹ̀ kẹ́ kọ́kọ́ ti ná bọ̀ náà tó ti yé yín kẹ́ ẹ lè láǹfààní àti fìbínú ti ná bọ̀ yòókù àṣà wèrè ẹ àgbàtẹ́gùn à ń ṣàtúnṣe lórí nǹkan nílùú Ọ̀ṣun onílùú Òwo ẹ̀yìn tó là ń bínú. ẹyìn ọkọ náà báyé mi jẹ o ti mọ tó lẹ èyí ti wá rí mo ní mú mú wa ẹ dákun ẹ dákun ẹ wẹ wo. èmi àti ẹjọ bí ọmọ ẹni olójú òsì ni wojú ẹran ọkọ abẹ́ àbá mo ní ọkọ mọ́lẹ̀ fún mi kó sí tí ó ṣe. ẹ dákun o ẹ dákun wọn ò fọmọ tèmi lẹ o àwọn obìnrin ló kó rọra rọgbàrọgbà yìí tí gbogbo lẹ́kùn tí wọ́n ṣe yànmùyànmù gbogbo wọn ní ọmọ bímọ sí fún wọn ó sì mọ rẹ̀ sí fún wọn kí lèmi tó lẹ̀ o mí ìgbà nǹkan tí mo tó lẹ̀ náà rè é kí wọ́n sì kàkẹ́kẹ́ yín ọkọ mi kí n sì mú kí n sì kọ́ pẹ́ tó ṣeun. irọ́ ni kò sí tí ó sọ ọmọ yìí ọmọ èkú láwọn oníkọlà kò sí tí ó ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ó ti yọ fèmí àti dágúnlábí lẹ̀ ẹnìkan ní ọ̀fọ̀ ayé lẹ̀fẹ̀ ẹnìkan ní èmi àti ẹ̀ fọmọ ilẹ̀ ó ti yọ mm. ìwọ máa padà lọ. Mm. Mm àbí mo ti fọ ọmọ mi lẹ̀ ẹ dákun o ẹ dákun o mọ̀ ń mọ̀mọ́ mi lọ lónìí onísìn ni kò ní dọ̀la bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wá ajá náà ṣé ọmọ tó ń ṣe ṣá ọmọ tó ń ṣe ṣé ọmọ tó ń ṣe mọ̀ ń mọ̀mọ́ mi lọ. ọ̀dà bàbá wa lọ lọ kò sí wàhálà ẹ̀yin bá dẹ́yìn ọ̀tá. lóògùn ọmọ ojú kọ̀ọ̀kan. ojú àná ẹ wo ẹ tẹ̀lé wo ẹ sì wọlé gbogbo yìí wọn kọjá kẹ wọn ẹ ti gbọ́. wọn bí wò gbogbo yìí èmi ọ̀ká kún. kò sún tọrọ rẹ ó fèmí ṣe kò sọ́ṣẹ́ tọrọ rẹ ó fèmí dá kò sún jọ́ṣẹ́ fẹ́mi èmi ọmọ ní kò ọ̀dájú ọ̀dájú ọ̀mọ ẹni ọ̀wọ̀ ẹ wò mí kọ́kọ́rọ́ kí n wọ́ kọ̀kọ̀rọ̀ rárá o rárá ẹyin gbá lórí mi gan mo ti wà. bẹ́ẹ̀ tẹ̀lé mi bẹ́ẹ̀ tẹ̀lé mi wọ́n mọ̀mọ́ mi lọ. nìṣó wọ́n ní ònìṣó. ẹ mo kí gbogbo ẹ̀yin ìbí mo jù ẹ wọ́n ní adébí sẹ́mọ̀sì adébí ẹ̀yìn mẹ́sì gbogbo wa ti nàbá gbà wá rọ bẹ́ẹ̀ elédùà yóò bá wa tó lù wá sí ẹ èyí tó wá kù báyìí gẹ́gẹ́ bí bá ṣe ní ká tọ́ kó ní ká ránṣẹ́ sí bàbá àgbọ̀nì ìlú kábẹ̀ lóhùn àrò kó gbébè wa kó kóhùn wa kó wa bá wa tó lù wá sí kọ́mọ màjá ó pẹ́ kọ́mọ màjá ó jì ó ọ̀run mi là ó wá wo ire. ọmọ màjá ó pẹ́ kọ́mọ màjá ó jìlò. ọ̀run mi là o wá wo ire. kọ́mọ màjá ó pẹ́ kọ́mọ màjá ó jìlò. ọ̀run mi là o wá wo ire. ọmọ màjá ó pẹ́ kọ́mọ màjá ó jìlò. ọ̀run mi là o àwo ire. apá ìní gboko tanná oṣó kó má mà jẹ́ ó pẹ́ kó má mà jẹ́ ó jì o Ọ̀rúnmìlà o awolé owúwú ní wẹ̀wù ẹ̀jẹ̀ kanlẹ̀ o. kó má mà jẹ́ ó pẹ́ kó má mà jẹ́ ó jì o Ọ̀rúnmìlà o awolé. ọmọ ejò méjì a sáré garangaran lórí eréwé. kó má mà jẹ́ ó pẹ́ kó má mà jẹ́ ó jì o ọ̀run mìlà o àwo ire. ọmọ jẹ́ ó o ọmọ jẹ́ ó o ọ̀run mìlà o àwo ire. Aganoro ibi tọ́rọ̀ dé dúró báyìí sọ mọ̀ pé gbogbo ohun tó yẹ kí n ṣe fún ọ pátápátá ni mo ti ṣe ó ti jẹ jíjẹ o ó mu mímu ó sín sínsín ó wí wíwì gbogbo agbára pátápátá ni mo ti rú ọ mo ti rú ọ lágbára náà o mo rú ọ lágbára omi mo rú ọ nítò oòrùn mo sì rú ọ lágbára afẹ́fẹ́ kò sí agbára kankan láyé tó lè ká ọ mo ti sì ọ o ti jiná báyìí sọ wá rẹ̀ ọ̀kan ṣo tó kù yìí agbára jì ni ṣé wọ́n rí ibi táfẹ́fẹ́ ti fẹ́ tó ti gbódìdì ti ewé rí kò sí orí ibi tí jìtìjà tó ti domi inú àgbọn nù wọn bó ti rí gẹ́lẹ́ nù gbogbo ohun tó o bá ṣe pátá báyìí ó ti dàṣẹ gbé ẹnikẹ́ni tó o bá dojú ìjà kọ báyìí àjàṣẹ́gun àjàṣẹ́tẹ̀ ni. torí wọ́n ní apá àtẹ́lẹwọ́ kan kì í kálé apá àtẹ́lẹsẹ̀ kan kì í ká ọ̀nà ọ̀yà mọ̀jẹ́mọ̀jẹ́ apá wọ́n rí wọ́n kan ìka kí oko apá yìí ò ní ká o ọ̀yà asálólo arìnlólo asákúbẹ́kúbẹ́ arìn kùbẹ́kùbẹ́ ló dífá fèsì ọ̀dàrà tí fi jagun tiẹ̀ tí borí ayé ìtí ọba lóògùn ò gbọ́dọ̀ jagun ọba tì. ìtẹ́ ìmùlẹ̀ lóògùn ò gbọ́dọ̀ jagun ìmùlẹ̀ tì àyùnlọ àyùnbọ̀ òun lọ́wọ́ yẹn nu tó ní tolúwo tù fẹ́ ètejù gbọ̀nà èyí ayé wí dandan ni kágbọ́ ọ̀run ó gbà tora ìyáàrẹ̀ kò ní wí ti ẹ̀kọ́ èyí tí mo wí lónìí ti dà sẹ́ ọyá máa jẹ́ máa jẹ́. yé ẹ̀gbọ́n táwọn ejò onú mi wí wọn ló ló burúkú òfin kan gidi ránṣẹ́ sí ayé yín àdámì ẹ wa. ẹ bàbá wa ẹ sùkú ìmúra ọ̀la. ìmúra nu ọlá ló pè bí ẹ ń pè bí ẹ ń kó bá ọlá. bẹ́ẹ̀ bàbá. lọ́lá òní àkùtù kó òwú pẹ́pẹ́ yóò pọ̀ mọ́ ajá náà ní má pa ìmú ẹ̀jẹ̀ rẹ̀ ń gbèsè nínú àgbẹ̀dá mi lẹ́nu. lọ́ba tán. wọ́n wá dà á lẹ̀ lẹ́nu ọ̀nà nígbà yìí ìwọ̀n àmọ̀ tẹ̀wọlé ìmọ̀ ni ẹ máa tẹ̀jẹ̀ lásìkò. ẹ máa tẹ̀jẹ̀ lásìkò. bàbá kẹyà múra ni o ah. torí pé tí ń janu kí gbogbo òlu ní fọ́tà àmọ́ bí ó ti lọ rógùn wèrè ń ló pé tọ́ bẹ́ẹ̀ dọ̀la yìí o ìgbà orí yín báyìí lòun èè mẹ́mu oògùn ah! ọ̀pọ̀ igbó olówó orí mi lóè mẹ́mu kódà gan gbogbo àwọn aráàlú yìí yóò ti gba àlù títí káàkiri gbogbo òlù títí wípé àlùkù ah, orí tí lòun èèmẹ wùn náà ẹ ogun wèrè wo lórí ìbò ló ti rókùn kí náà ń gùn o ẹ jẹ́ kí pẹ́pẹ́ yọ ọkùn mọ́. àjànà ń sọ fún wọn àjànà. èmi jagunlabi akẹ́kẹ́kẹ́ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ gbọ́ ọlọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ṣe. kò sí kò sí ní tí ó ṣe àánú àjànà ṣe mí àánú àjànà ṣe mí mo ti kọ́kọ́ fẹ́ bá mú kékeré tẹ́lẹ̀ níjẹ́ tàbí sí mọ́ lọ́kùn náà mọ́. Ah, eh? èmi mi mo fi lóko. ẹkùn làbí mọ́ bínú ẹ̀yìn rẹ̀ wo àgbà tí ò bínú lọ́mọ ẹ pọ̀ ọmọ gbọ́jọ́ ọkúdàgbà fà ọ́ fún òpó fún yọyọ dágbà fà á yẹ. ẹ dákọ̀ bá mẹ́rin kan nú agé. wọ́n ní kò ní lọ́la ẹ jẹ́ dúró kú bí àgbò tó kú. ọjọ́ bẹ́ẹ̀ ni wọ́n ẹgbẹ́ wọn. máa lọ ẹ tà ó. sẹ́ni mi tẹ́ ń wò yìí èmi làbí kan ìmọ̀ mi ibi tí mo wá ìwọ̀n tì ni ẹ gata tí mo rìn gata mo rìn gàtàgàtà gbogbo ẹlẹ́ta oko ẹ̀rọ tí mo pa bẹ̀ ẹ bá ikú ni mo irú. omi pakiti omi bu ọ̀nà lórí ọ̀nà pakiti ọ̀nà bu omi lórí ìpàdé omi àtọ̀nà ó kú sí bẹ́ẹ̀ ni ọgbọ̀gbà ó ní bábò níbí tí ní omi. bẹ́ẹ̀ni igbó ní igbó gẹ́gẹ́ ọ̀dà má dá gbogbo fún wa ọ̀dà gbogbo fún wa ọ̀lẹ́lẹ́gùn ti sọ wà sọ́wọ́lọ́wọ́ ẹ̀ àdìbàbọ̀ ọ̀rùn mi là lọ́jọ́ ìgbà mọ́ sọ́wọ́ ọ̀tá ìgbà ọ̀tá bẹ lẹ́yìn ó lẹ́yìn ìlà kékeré kúrò ìṣẹ́jú pẹ̀lú wọn náà lura ọ̀tá bẹ láàrin ó lọ láàrin ọmọ. ọ̀nà ìdárò kù ọ̀nà ìdárò kù ọ̀nà ìdárò sọ ọ̀nà ìdárò sà ọ̀nà onídàrò kúrò sà àjọ olúbi ọmọ lè lọ àjọ olúbi ọmọ kú ewu ewu náà ìgbà wòde òde ó kú ewu àjànà òrò ikú òpá mímọ́ ní. wọ́n sọ fẹ́ gbẹ́ ẹ̀yin ọmọ adarí oorun ẹ̀yin ọmọ èèyàn èéṣe tẹ́ ẹ fi fẹ́ràn lásìkò ìjà ìjìnra ẹni lẹ́sẹ̀ ìgbógun ti ọmọnìkejì ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun tẹ́ ẹ wá jàjàjàjà tẹ́ ẹ ń jàjà kó akátá kí ló dé gan-an. àwọn mi ajá náà rọ ní kò fẹ́ mọ̀ lẹ́gbọ̀n kò fẹ́ mọ̀ ní àgbà kò fẹ́ mọ̀ lẹ́gbọ̀n. ni mo ní kí n fi kí n fi yé pé aníjàni lè yàn jẹyàn. sáà gbọ́ báyìí. ọlọ́jọ́ nǹkan dún ni. sáà gbọ́ báyìí. sẹ́yìn <laughs> lẹ́yìn méjèèjì wá jàjàjàjàjà tẹ́ ẹ para yín ẹ pọ̀ ọmọ ẹ̀yìn yín ẹ para yín lọ bí rẹ́rẹ́ èyí ò tí ì tọ́jà ó dáa tá a bá fẹ́ mọ àgbà tàbí ẹni tó lágbára láàrin ẹ̀yin méjèèjì ẹ wá jáde lọ ẹ lọ wá àṣírí ayé wa ayé. ẹ wá gbọ́ o àṣírí ayé tẹ́ ẹ fẹ́ wà lọ yìí kò gbọ́dọ̀ ju ọjọ́ mẹ́ta péré lọ ẹni tó bá ti rí àṣírí ayé láàárín ẹ̀yin méjèèjì òun la mọ̀ lágbà òun sì la lágbára nítorí pé ifá sọ ifá ní ìbínú inú bẹ́ẹ̀ wọn ò ṣe nǹkan kan fún ni sùúrù ní bàbá wa àgbàlagbà tó bá ti ní sùúrù ohun gbogbo ló ní adé á fún èmi Ọ̀rúnmìlà lọ́jọ́ tí mo ṣàwo lọ sóde èwo ìyá kan ìyá kan tí mo jẹ níwò rèé o ni wọ́n pè níyàwó ìyàwó dé o ọ̀lẹ̀lẹ̀ ẹ̀ bá wo léere kẹ́ ẹ sì mí wọ̀. òsìrí ìyàwó ọdẹ o. kí ló dé. ah èmi àti jagunlabi ni o àtọ̀ débèbè odò ó wá pin ẹ mọ̀ pátá ọ̀run ọ̀gbẹ́bọ̀ lèmi àti ẹ̀ èmi àti ẹ̀ wá pàdé gbèbè ọ̀nà wá tọ̀ débì kan wá lápẹ̀rẹ̀ mi wá ní kémi àti ẹ̀ àwọn fẹ́ mẹ́tọ́ lágbára jù láàrin wa pé ká lọ wá ṣèlérí àríwá bó sì ti mọ̀ pé kò sí wọn dọ̀dọ̀ yìí tí mi ò rí bẹ́ẹ̀ ni àṣírí ayé mo wá dọ̀dọ̀ yìí o. àṣírí ayé. bẹ́ẹ̀ ni ìyá mi. Ah! àjànòrò ọmọ pọlọgbọn ayé kò lè ta kókó omi méjì aṣọ ìran mọ̀rànmọ̀ràn kò lè mọ yé erùpẹ̀ lẹ̀ bí gbogbo ọlọ́gbọ́n ayé bá péjọ wọn ò lè rógùn àbámọ̀ ṣe olódùmarè ò fàṣírí ayé ẹnìkan kan. Ah, ah, mi abẹ́ ah, ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀rù tí ń bà mí tọ́lá yìí lẹ́ni kí n mọ ọ̀sọ́ pé kò nǹkan kò ní ṣe mí ẹ sì ní gbogbo nǹkan tí má ti fẹ́ ni kí n béèrè lọ́wọ́ yín nǹkan tí mo mọ̀ béèrè yìí ó kọ́ máa dá kí dágunlá ó rìn kù sọ̀rọ̀ lódùmarè ọba adẹ́dà àṣẹ̀dá tó dá wa ònìkan ló mà sí rí ayé kò sì fi dí rẹ̀ hàn ẹnì kankan o sórí bẹ́ẹ̀ nìkan bá jókòó síbi kan tó sọ fún ọ pé ó mà sí rí ayé nírọ́ ló pa kò sẹ́ni tó lè mà sí rí ayé olódùmarè nìkan ló mà sí rí ayé kò sì fi sọ́wọ́ ẹnì kankan ọ̀dà sọ fún mi bẹ́ẹ̀ nìkan bá sọ fún ọ pé òun bóun ṣe dúró òun mà sí rí ayé o bíléèrè kan sọ fún pé kó bíléèrè pé níjó ibo ni ó kù sí hmm. tó bá sì kú ibo wọn ó sin sí hmm. kò lè mọ̀ fún díẹ̀ yìí ńkọ́ kò sẹ́ni tó lè mà ṣeré ayé o hmm. olódùmarè nìkan ló lè mà ṣeré ayé ẹni tó ní kọ́ ọlọ́rè wádìí rẹ̀ wá sọ bẹ́ẹ̀ tó bá déwájú rẹ̀ kò ní kò sẹ́ni tó mà ṣeré ayé. ìjà yìí lè rí di òkun ìjà yìí lè rí di ọ̀sán ẹni báwọn ṣáájú. bàbá àdó bẹ̀rù bàbá àdó bẹ̀rù bàbá àdó bẹ̀rù ẹ̀yìn dà bàbá àdó bẹ̀rù bàbá àdó bẹ̀rù iná ti jó lórí kókó mo ti fún kò fún mo fà kò fà mo jù ókè báyìí ó kọgi lórí pé mo wá sí ayé bàbá àdó bẹ̀rù mo fẹ́ rà sí ayé kí ló rò débẹ̀ ń sọ́ọ́rí bí òkété gbé yọ̀pọ̀ sólóko. ìwọ ayé jìn ó jìn ọ̀pọ̀ ó lọ réfe ó lọ tiẹ̀ ó lọ rere kò sẹ́ni kankan tó lè rídìí ayé bẹ́ẹ̀ ni. ẹ a jẹ́ pé kò sálágbára kankan láyé mọ́nu. níbo ló gbé rí olódùmarè yìí kan lálágbára oní ń bẹ nídìí oòrùn ẹni ó wádìí oòrùn wọn ò tọpinpin rẹ̀ kan ẹni ó wádìí òṣùpá ò tọpinpin rẹ̀ pin ẹni ó wádìí ìràwọ̀ òròdù rẹ̀ pé ẹ̀ kò sẹ́ni ó rí ìyó olódùmarè nìkan lálágbára. wákẹ́ ń bi ọlẹ́rìí ìbéèrè kan wọ́n a máa sùn lọ́jọ́rọ̀ èmi a máa sùn dáàjì ìdọ́gba ọgbẹ́ inú ibẹ̀ àbí òsì. bá a bá sí fìlà kárí gbogbo ayé pátápátá lẹ́ẹ̀kan igun orí gbogbo wa ọ̀dọ́gba ọ̀tọ̀ọ̀tọ̀ ló mọ́ òun nìkan ló ṣẹ̀dá ẹ̀ kò sì fàṣírí rẹ̀ hàn nìkan kan àti wín àtàlùgbọ̀nú àtẹ̀yàn. àwa tá à ń so oògùn fún yín ká méwé ká ìkéwé ká mégbò ká ike gbó ká fata rẹ lé lamọ̀ kó jẹ́ nǹkan ọ̀kan so ní gbogbo wa lójú olódùmarè kò sọ́lọ́ọ̀gùn o ọ̀gbọ́n bí wọ́n ṣe kọ́ ni ọlọ́run ló lóògùn ọlọ́run ló lóògùn bọ́ jù mí lọ ọ̀ọ́dọ́ ọlọ́run lọ ọlọ́run ló lóògùn kò sọ́lọ́ọ̀gùn kankan olódùmarè nìkan ló lóògùn sọ́lọ́ọ̀gùn sálágbára ọlọ́run lọ́gbọ̀n lágbára. bẹ́ẹ̀ lè rásìrí ayé báyìí. kò ṣeé rí. ajá náà rò bá rí nǹkan. kí ni bá ṣe. kò lè yé yín kò lè yẹ yín mọ ohun tí mò ń sọ. tó o bá tọ pinpin lọ bìkan kọjá bí mo ṣe sọ fún ọ yìí kọ̀rọ̀ ayé ni wọ́n fi hàn ọ́ ìjà ọ̀dọ́là ó ká ní sani ẹ jẹ́ ká ṣera wa lákan. ẹ̀yin alágbára wa ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ kú làásìgbò láti jẹta. ẹ ní báyìí àṣírí ayé tá a wá ní kẹ́ wá wá ǹjẹ́ ẹ ti rí bí. Ọ̀rúnmìlà ẹlẹ́rìí atorí ẹ tí ò tún ọ ṣe mo ti rìn ní bèbè òkun n ò rásì ayé o mo rìn dé lájì ọ̀sà wọn lọ́wọ́ Olódùmarè ọba tó dá wa nìkan làṣírí ayé wa lójú ó mi o. ẹlẹ́rìí kùn èmi náà délé mo dóko mo dájú àdúgbò ọ̀rọ̀ mi kan ló kù sí lọ. n bẹ́ẹ̀ ní tọ́jọ́ bẹ́ẹ̀. ẹ lè rí ẹ̀yin alágbára wa méjèèjì ṣe wá rí i pé kò sí àṣírí ayé ń kan ní dẹ̀yìn ọba olódùmarè ọba àwọn ọba ọba àlà funfun gbòò ọba títí ayé lọ gbére ọba àná ọba òní ọba tí ń bẹ kíbẹ bí ó tó bẹ ọba tí ó tún mọ ọbẹ̀ ńgbà tí ò ní sí bẹbẹ mọ́ ẹ wá wò ó ẹ lè rà àṣírí ayé àṣírí ayé ń bẹ nínú ayé ara àṣírí ayé rèé o. lálẹ́kún bí ìbọn wa ní síbẹ̀ ni òní sẹ̀mí yín èèwò ìdùnnú lẹ́jẹ́ nùlú yìí o Elédùmarè òní fi ń pa wàánú jẹ́ ọmọ olóyè bá ní jíṣẹ́ kábíyèsí ọba ní akíyín bẹ́ẹ̀ ni wọ́n ní àṣeyín pẹ̀lẹ́ ọba lẹ́ẹ̀pẹ̀ bí ìwé àpẹ́ o ẹsẹ̀ kábíyèsí o ẹsẹ̀ o orí adé ó sì gbèyìn kábíyèsí lẹ́ẹ̀dá lẹ́wà bí ọ̀ṣọ̀ṣọ̀ wọ́n ní ẹ̀ ní káró kókó bí awọ gángan o wọ́n lẹ́ẹ̀ ní tẹ òròpẹ̀ bí ọ̀pá àlù wọ́n nílé ọlọ́bàtálá sọ fún wọn ìtẹ́ atọ́kùn ọ̀bàdìsá owó sọ fún ẹ̀ ní wọ́sọ̀ ọ̀sọ̀ <laughs> ẹ̀ wọ́n ní wòye àmọ́dún èmi jẹ́jẹ́ báyìí ẹ̀jọ̀ fa ìkúdẹ́gbẹ̀rẹ́ ẹ ṣàmọ́dún <laughs> gbogbo yín náà ṣe ẹ kú àjọyọ̀ ọba tí gbogbo yín náà. ẹ dákun bàbá olóyè bàbá olóyè ẹ kó má dàbí pàwọn àánú sọ kankan bàbá ti jó káàkiri ìlú tán eh. jíjẹ mímú bẹ́lẹ́ ọ̀dọ̀ wa. ọ̀dà asòfin olóyè òkú. adánẹ́pọ̀ ni o adánẹ́pọ̀ eh, ni. Eh, ẹ wà á ṣe kinní kan ẹ ń bọ̀ ẹ ń bọ̀ ọmọ ọ̀kárí ẹ ṣe kinní kan ẹ sì ta owó lóyè lọ́tọ̀ ẹ bọ́ sí pọ̀ mọ́ ti yàrá àdúgbò. ẹ̀yin bá ní yọ oúnjẹ wa bóyá kẹ́ gbé wá sáàfin. alẹ́ wa lọ́dọ̀ rẹ̀ ní ẹ̀jẹ̀ wọ́n ṣètọ́ fún yín. ọkú obìnrin rẹ ọkàdé ẹ kọ̀ wá dé bàjẹ́ ọkàdé. èmi fẹ́ bọ̀n jó mo fẹ́ bọ́lá yọ̀yọ̀ mo fẹ́ bọ̀n jó. ilé làbá sọ̀rọ̀ ìrìn àlejò rárá àròtí ọ̀rọ̀ olówó bá rẹ̀ bọ̀. sọ̀tún sọ̀tún ló dúró. ẹni tó bá wù kó bẹ́ẹ̀ nílé làwọn gbọ́ kì í ṣàlejò ara. nìkan ní jáwọ́ jasẹ̀ nínú mi tí ò mi tí mo fẹ́ bí yín ẹ dákun ẹ̀yin àtọ̀rẹ́ yín o ó ti jẹ́ pọ́jọ́ kan náà lẹ̀ máa fọjọ́ bí yín ti kò kò mi ni ẹ wá bínú. nítorí fẹ́ sọ náà nù tí ó torí rẹ̀ tó dá mi dúró níbi tí mo ti ń ṣàjọyọ̀. bẹ́ẹ̀ni mo ti mọ fẹ́ wí náà aṣọ yẹ kí n fa àwọn èèyàn yìí lẹ̀ ni. ẹ má bínú bàbá kò mi ló jẹ bí yín ẹ dákun. etí rẹ méjèèjì ń bẹ lórí rẹ. àdáadáa. ó sì ń ṣiṣẹ́ lónìí ní sàlàyé ẹ̀ fún ọ bó lè jẹ́ pé ààyè ọ̀rọ̀ ò sí púpọ̀ sórí èmi Jagunlabi tó ń wo yìí hmm. àtọ̀rẹ́ mi àjànà rò hmm. bó ṣe ń wo òun ẹ kàn mọ́ rí pé èmi àti ẹ̀ dégbè bá rìn ìkara òun rè ọ́ tẹ̀lé ni ẹ rí pé ibi tẹ́ ẹ bá ti rí táyé ẹ gbọ́dọ̀ rí kẹ́hìndé ń bẹ̀ ni mọ̀ gbọ́ ọjọ́ kan náà nà jọ bíà hmm. yàtọ̀ sí yìí inú ìyá kan ló káà méjèèjì ọgbà wáyé elédùn àlọ́mọ bó ṣe ṣètò gbogbo rẹ̀ bóyá ńgbà tá a dórí ta ńgbà tẹ́mi àti ẹ̀ ń tẹ̀lé ara bọ̀ látọ̀run lòun kàn wò pé a ah, òun kó nǹkan kan jújù mi lọ àbí kémi kan jújù òun lọ láfi gbọ́ tọ̀tọ̀ ńlá àfi gbanú ìyá kan náà jáde bó ṣe rí inú lóbi so ti wá yí ọ báyìí <laughs> sórí ọ̀rẹ́ mi àti ẹ̀ hmm. ọ̀rẹ́ mi inú mi ni o ọmọ mi tán èmi náà rò náà tán o bó ṣe jẹ́ nu. ẹ dákun bàbá e, e, elédò òkùnkùn ní jésù ọ̀yá yìí ẹ bàrà yín dínà. ee kí ló pe. èṣù èṣù. elédò òníjọ yà yín èṣù lè. èṣù onífẹ́ tẹ̀ hmm? èṣù onífẹ́ tẹ̀ láàrin àwọn olè sọ́wọ́ àwọn epo ni àbá ìrówó rà èsù bẹ́ẹ̀ èsù tẹ́ èsù onífẹ́ tẹ́. ilé làbá sọ kì í sàlejò rárá. èsù láàlú òkiri oko abániwọ̀nrẹ̀ bá dá ẹlẹ́kùn sunkún láàárọ̀ rẹ̀ ṣẹ̀jẹ̀ ńlọ láàrin ẹ̀pà àtàrí ẹ̀ fíé yíé jagunlabi àtàjà nàní wọn rẹ̀ mi sí o wọn kò lè dàárín àwọn orúkọ ságbára kankan tó ní pé kò sí ohun tó ṣe bá mọ́ ní ẹ̀ẹ́dẹ́sùmọ̀ èso láàrú tẹ́ pé gbogbo bíbí tí bá tó báyìí ó lè bàá jẹ́ wọ́n ní kò sí tó ṣe báwọn báwọn olóògùn kò ní láàrin àwọn wọ̀ wọ́n wá ní wá fún ọ ládì èso láàrú èyí jàdí kọ̀màdí ìjẹ èèwọ̀ rẹ̀ wọ́n ní kí n fa pé kò sí tó ṣe báwọn bíbí tàbí líọ lórí àwọn ọ̀rẹ́ mi sọ̀kẹ́ ṣe mi ò gbọ́n rẹ̀. lálọ́ òkìrìkò abániwọ̀n bá rí dá ah! èyí kan ní. láàlú o èmi láàlú ògiri òkú èmi ọ̀bẹ́lẹ́kún kékeré ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún làárú yìí ṣẹ́jẹ̀ ajakunra àti jakunra bí ló sọ yóò fún wa. àwọn sọ bẹ́ẹ̀ wọ́n lè lé wọ́n lọ bá ọkàn ọkàn máa ọkàn dúdú sí pété ọmọ àbórí ibùkímúlá ẹ ọmọkùnrin Elédùmarè ètò láàlú mà ní wọn ni kí n lè ṣe ògùn bẹ́ẹ̀ lọ́rùn àwọn lè sọ lẹ̀kọ́ ya òtò wa. wọ́n sọ bẹ́ẹ̀ èmi ọ̀bẹ́lẹ́kún tó ń kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kùn sunkún láàrúyè ṣẹ́jẹ̀ èmi ò bẹ sunmi kẹrù ò bẹ èmi sunmi báyìí ìfún láàrúyè bí èmi ẹkùn jẹ́jẹ́ mi mo jókòó ọ̀dọ́ ọmọ wọ́n sì wá fọwọ́ ara wọn fàjọgbọ́n ní àwọn sọ ọ̀dà yìí wà á jẹ́ wọn kan tí mò ń jẹ́ gan fún ibi àtúrí àtúrí ètò ṣe bá ti yọ báyìí orí mi máa ń bàjẹ́ sí i. àtúrí ní tí wọn ṣe ni pé èmi nìkan kọ́ ní ìdáṣẹ́ ìjẹ fún àmì àjọ jẹ́sẹ̀ ni lémi ah, kò lè ṣe jẹ́ dáadáa tó yẹ kó ṣe torí àwọn aráàlú wọn lè mọ. mo sọ fún pé wọ́n ní wò ó ní wò ó ti àdá bá wọn ó ti dúró rì tí wọ́n ó fi lọ tí wọ́n fi dé torí pé wọ́n ti tẹ́ bọ́ra bá wọn ọ̀gbọ́n mọ̀ bọ̀. ọmọ ni kò yí o bẹ́ẹ̀ ń lẹ̀ òdìdí ojú ogun tó lọ àròyìn òwálé orí yóò sinmi ogun lọ ẹ̀yin lọ́mọ gbélé gbẹgbẹ gbẹjù gbẹdì òkè ìkànnà lẹni ti sọ ọmọ ẹrù ọfà. ó ta lólúwa rẹ. lóòwò rẹ. ibi wọn bá ní gbẹbí ọmọ gbẹbẹ ní gbẹ ibi ọba ní tẹtẹ ọmọ tẹbẹ ní tẹ ẹ wò ó ẹ yọmọ yìí. olúwa mi o olúwa mi o. ẹ bá wọn kú bẹ. ẹ dákun olúwa mi ṣé ìṣe bẹ́ẹ̀ lọ rìn àjò. mo ń rìn àjò yé ah mo wò rere ayé wò rí kékeré gúnugún tí ọ̀pá lórí mo wo bẹ̀sẹ̀ bẹ̀sẹ̀ ọjà wò rí kékeré àkàlà tí ọ̀yọ́ gẹ̀gẹ̀ ọ̀rẹ́ yín ni o ẹ dákun torí elédùà ẹ bá ń lọ ìrìn àjò ẹ má gbọ́nà àwo yaya ọ̀nà pọ́nrin ní ẹgbà torí ó ní pé tóun bá pàdé yín lọ́nà àwo yaya òun ọ̀pá yín bá jáde kú tòun tògbòrò òun ọ̀pá yín bá kú tẹ̀tí kú tòun ti bọ̀jọ̀bọ̀jọ̀ ọrùn ẹ̀ kú tó wínú. ẹ padà ṣé jagunla bí lọ sọ bẹ́ẹ̀ ah, <laughs> ó tiẹ̀ wá dábàá sórí ọ̀nà àwo yaya tó ni mọ́gbà ibẹ̀ ni wọ́n gbà bẹ́ẹ̀ ni èmi ò ní gbànà fún mi bẹ́ẹ̀ ni ọjọ́ ọjọ́ ọ̀rọ̀ àtọ́jú bá fojú kojú ọjọ́ náà lẹ́wà ojú bàjẹ́ ẹ̀yọ́ mọ̀ yóò. ẹ jẹ́ra. mi polówó òkú tọ́tọ́tọ́ ó kọ́ ni tí ó rẹ̀. alọ́rẹ̀ ah, o. láàlú ògiri òkò bá ò rí dá òbẹ́ ní mí firifiri jápi. ọkùnrin fìrìfìrì dápì ọkùnrin dẹ̀dẹ̀ bí ọrùn ẹ̀báko ó bẹ́ lẹ́kún bí ẹkún ó mẹ́kún sunjẹ lẹ́kún lọ ẹlẹ́kún somi láàrúyè ń sẹ̀jẹ̀ àfàdá ojú méjì gbépo lọ́wọ́ ẹ̀ jẹ́ńjù. ṣe wá rí báyìí ẹ̀yin alágbára tẹ́ ń fagbára dayé rú tẹ́ ń fi agbára yín tẹ́ ẹ fi ń bayé jẹ́ tẹ́ ẹ̀ fi agbára yín tẹ́ ẹ̀ fi ń pa ọmọnìkejì lẹ́kún ṣe ẹ wá rí i pé kò sí agbára kan ní dẹ̀yìn ọba olódùmarè. ẹ̀bá lùdùn gbé kọ̀kọ̀ lùdùn rìn gbangba rẹ̀ séèyàn bá a bá dá ogun dáàbò orógbè lẹ̀ ọmọ ohun afẹ́ jẹ ọmọ ohun afẹ́ mu ọmọ ohun afìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ adá fún olódùmarè ọba sọmbarakata ayé ó mọmọ sí ń tọ́bọ̀ lọ́hùn ó léṣe tó bá sòjò a sọ̀dá a sì ka mú bí òtútù a sì ka mú gẹ́gẹ́ bí ọyẹ́ ó mọ sí ń tọ́bọ̀ lọ́hùn ó léṣe ọlọ́ọ̀lọ́hùn pọ̀ ju tèèyàn lọ ṣe ti wá rí báyìí ọlọ́run olódùmarè ló ní gbogbo nǹkan lọ́wọ́. ọmọ mọ̀sẹ́lì tí ò ní rí gbọ́ láyé olówó rí gbọ́ àdáká tó gbòjọ gbọ́n o. ṣebí bíbí tí wọ́n bí mi ọmọ ọgbọ́n ni mí o ilé ọgbọ́n lọ́dẹ̀ sọ wọ́n sọ fún mi pé kí n máa rí àgbàlagbà fún. ọmọ bàjẹ́ o kí ló ṣe ní. ètùtù láàṣẹ. a ah, kí ló owó ni ìjẹta ẹ̀wá ìjẹrin ẹ̀wá ojoojúmọ́ owó owó owó kò sáyé. mo wá kún un gbogbo ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn táyà lọ yọnu títí títí. láti sọ pé ó ti mọ àgbàlagbà tó ní làákà ìmọ̀ sí mọ̀ ẹ́ o. lọ́ọ̀yà ní pé òun ò lè kàwé kankan fún wa àfi tẹ́ bá wà ń bẹ̀ nǹkan tí ẹ fi àárọ̀ yìí ṣe tẹ́ ẹ ṣe ní láàrin tí ojú alẹ́ yóò ṣe fún wọn ó lè ṣe iléeṣẹ́ tẹ́ fi hàn yìí. ẹ lọ wọnú àwẹ̀ fún ogójì ọjọ́ gbáko. ẹ lọ lọ pọmọ ẹbí tẹ bá lọ pọmọ ẹbí jókòó tẹ bá pè mí tì mí tẹ sọ fẹ́ pè mí tì mí wọ́n lè rí ọmọ sàṣìyí o ká mo ló lè dá mi fún mi ṣé o lè dá mi ah, ah, ah, ẹ jẹ́ mi tí bàbá gbà bàbá gbiná pé bàbá ọ̀gá. ẹ bẹ mi ọmọ kẹgbẹ mi ọ̀rọ̀ àpòsí ní sẹ́yìn lọ rà fún àlàsọ báwọn. dàgùn kọ ẹ bẹ ọlọsẹ kọba ayé rẹ bàjẹ́. ayé rẹ bàjẹ́ owó ni owó silence lórí o. kí ni tuma yẹ. mílíọ̀nù.